kí ni àṣeyọrí muhammed mọ̀lára muhammed habibullah tí wọ́n ṣe yọrí tó yẹ pé gbogbo tó bá wù tí wọ́n bá lè máa ṣe mọ́ríkàsì tí wọ́n bá máa ṣe léyìí kò sáṣeyọrí bẹ́ẹ̀ ní kọ̀míntì ilẹ̀ yorùbá wọn. òun ni àwọn ọ̀rọ̀ tí wọ́n máa dá sí àwọn ọ̀rọ̀ tí bàbá máa ṣe kí ni o tí máa dá sí. tí wọ́n sọ pé bẹ́ẹ̀ kọ́ níjọ́ tí wọ́n bá ń sọ ọ́. tí ó gbọ́ wọ́n gbẹ́nu gbà wọ́n wá wà lé ìrísì tí wọ́n gbogbo ayé padà wá rí pé tí yóò dodo ní o bẹ́ẹ̀ ọ̀bọ̀ wá gbà lódodo lẹ́nu mi lẹ́tìmọ̀ lódodo láàárọ̀ yìí tí wọ́n ti kọ́kọ́ sọ pé bẹ́ẹ̀ kọ́ tẹ́ pé ìtí àyè dúó fún náà nù kìyàdà fìkìríyà ìsìlàmíyà kìyàdà ìsìlàmíyà fìkìríyà mọ́rkáàsì náà lọ́wọ́ lánàá àtijẹ́ta àtòní ẹni tí sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa fààyè yìí ike mọ́ríkàsì náà ní kó sọ ṣé nínú ọ̀rọ̀ kó sì ta yín jí aláàmàlà hajjil wasati aláàmàlà hajjil wasati kan bẹ̀rẹ̀ sí wọlé tí wọ́n di aláṣejù ni bàbá wa ń sọ fún wa ṣé àbíbò náà pé ah, èyí tẹ̀ ń ṣe ọ̀pọ̀ ju ẹ má ṣe bẹ́ẹ̀. nígbẹ̀yìn ayé nísìn ọ wá hàn nínú ọ̀rọ̀ tó hàn nísìn lẹ́nu pàtí bàbá òsì ń ta yìí nísìn kọ́nà mọ́ ti pa wọn. wọ́n sì tún bẹ́ẹ̀ ta torí mọ́ sì mí gbọ́ mọ́ yọ ọ̀rọ̀ mi padà tí wọ́n ń sinmi lọ́wọ́ náà lọ́rọ̀ tẹ̀blígì pẹ̀lú àwọn alùsùnà yìí ẹ̀ sì gbọ́dọ̀ tóbi tẹ̀blígì àti alùsùnà nígbà tí òsì bàbá ń ta mọ́ àwọn náà bára wọn já abẹ́ para wọn bàbá wa nù sinmi àwọn náà bẹ̀rẹ̀ ẹ̀jà bàbá wa nù sinmi àwọn náà ṣe kí ni wọ́n bẹ̀rẹ̀ ẹ̀jà. lérí ọ̀rọ̀ onísìn wọn ò dọ́gba lérí ẹ̀ ìtàwọn nǹkan tí wọ́n padà wá jẹ́ àwọn aláṣejù bẹnu aláṣetó wa kọ́dẹ̀ lérí ibú náà wà ní àwọn náà tí wọ́n gbó bí ajá. nínú ẹ̀ kí ló fa ọ̀rọ̀ ti tẹ̀blígì ìyìn tí bàbá ń sọ ni pé ìsìláàmù yìí ẹ̀ lè gbé gbogbo àwọn èèyàn lérí ojú ọ̀nà kanáà kẹni mọ́sí àbí kanáà wọ́n mọ̀ rìn aláàmàsáàbí mu'ayyani minal mazahib al-islamiyyatil ma'rufa ẹ̀yìn níbẹ̀ kọ́ gbogbo ẹ̀ tí ìbá ti sáàlì súnná ọmọ náà ni ẹ lọ́mọ náà ni inú tó ṣe àmọ́ pé inú tó jíjà nù àbó nǹkan ẹ síbẹ̀ ni bí ọba rẹ̀ ló ṣe wá lè rẹjọ́ ibi ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ nu ibẹ̀ fún kálukú lẹ̀ tí ọba ti kọjá àlà lójú mọ́sí àbí ti máa ń lọ yẹn ẹgbà yẹ̀wò ìdí ọba dá ń bẹ̀ ní kẹsí kíní kẹsàtúnṣe ẹ̀ ìyẹn láǹfààní bí ẹ bá rí nàkàtí ọba dá kẹsàtúnṣe ẹ̀ kí é pé kẹ́ẹ̀kọ̀ dẹ́wẹ̀ totally kí ọkọ̀ dáhùn rẹ̀ totally lójú ọ̀nà yìí àṣejù ni inú tí fàdílẹ́tù Sheikh Muhammad Habibullah tí wọ́n sọ fún wa èyí jẹ́ kan bẹ́ẹ̀ èyí lẹ́nìkan dìde nu wọn sí o tí wọ́n bẹ̀rẹ̀ pé àwọn tẹ̀blíkì ojú ọ̀nà ànù ni wọ́n wá torí pé wọn tẹ̀lé kìtáàbù àti kí ló súnà àfa àwọn kan tí wọ́n ń pè ní ìlíàsì ni wọ́n ń tẹ̀lé ta ló sọ fún ọ pé ẹ̀yin náà ní sẹ̀nì kankan tẹ̀lé ẹ̀yin náà ń tẹ̀lé ibùdó tẹ́lẹ̀míyà ṣé ẹ wá sọ pé gbàdá tẹ̀lé ibùdó tẹ́lẹ̀míyà kò ní mistake ni ìwọ tó bá ní òní mistake ni kò jáde o kájọ ọmọ mistake tiẹ̀ náà kí wọ́n máa tẹ̀lé yòó ní yòó ní mistake àti pé gbogbo nǹkan lọ́mọ àṣẹ ní kí ni o hundred percent láàmà àṣùmà mílíọ̀nù kàtà tíra kan ní yẹ́bẹ́ láìsímátà lè ayé àádín fi haza dín illa rasulullah sallallahu alaihi wasallam àṣìṣe tí máa ń bẹ́ẹ̀ mẹ́lẹ́ sọ fún un gbogbo àwọn tó ti lọ náà náà àbá inú ahmed bin abali sáré sọ fún púpọ̀ láti ṣe wọ́n tó ọba ní ọ̀ láti ṣe ní kó sọ fún wa ọ̀kájọ ọba ṣiṣẹ́ rẹ̀ ní bọ́ndìbọ́ndì muhammad ọba abdulwahab anagidi asuni ta ló sọ fún ọ pé kò láti ṣe ìwọ́n tó ọba mọ̀ pé ọ̀ láti ṣe ní kó jáde o ká kó àṣìṣe rẹ̀ ká jí kó rí pé kò sẹ́ni tí ò láṣìṣe àṣìṣe rẹ̀ wá inú àṣìṣe rẹ̀ nísìn wọ́n tún ṣe lọ́wọ́ Saudi lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí torí ọ̀pọ̀lọpọ̀ wọn ojú kan ni wọ́n fi wòran wọn ò fojú ṣe méjì kí ni wọ́n fi wòran ojú méjì lọ́lọ́run sì dán tọ́ ẹ̀ mójú kan lọ́ bá fún ọ ní ayé èrò nírí báyìí mistake ten se no ara ojú kan fi wò náà lọ́fà tí wọ́n fi pé gbogbo tẹ̀blíìkì nísìn wọ́n kọ̀ndẹ́mù wọn tó tálẹ̀ lára ẹ̀ nídìí kọ̀ndẹ́mù tó tálẹ̀ èyí tó bá ṣe tí ọ̀dà lẹ́sọ̀ fún wọn tí ọ̀bọ̀ náà mú kí kókó ní gbogbo tí wọ́n ṣe kò dá èyí tó ti yín kò lè múlẹ̀ lérí èyí lẹ̀ nìkan ṣe fàtiwá nu wọn pé wọn bá ti bá wọn tọ̀hún kò wọ́n dà wọ́n rú kó tú wọn ká wọ́n bá ní tí wọ́n lè fi tú wọn ká àkọ́bá àṣepọn kọ́bá àṣàdá kọ́bá àṣọ̀bẹ ọ̀kọ̀ yádà rẹ kéko sàtú wọn ká kẹ́ ẹ ti rí aláṣejù òun náà sì máa lọ́pàá wọn kan ṣàṣejù òun náà ní sísí ò ti ṣe mistake bẹ́ẹ̀ o iná làwọn náà fi wá dájọ́ kó wọ́n pa òun náà igbó wọn tó bá ní kó wọ́n pa torí tútù wọn káà náà òsè ní mútíláàkì ni gbìdúrì tẹ̀kíìtì òkò tó jù wọn ni wọ́n jù mọ́ wọn náà ìgbà èyí tó ṣe òwú ìdá ìwọ wá ń pariwo káàkiri tẹ́ bá pọ̀ tẹ́ bá pọ̀ wàlẹ́ ìwọ́n fi sí gbogbo ọrùn súná wọ́n pọ̀ ẹnìkan kò ní dá sí fara rẹ balẹ̀ ní fara rẹ bá lẹ̀ wọ́n pọ̀ gbogbo àtọ́ǹda kan lé ara ìwáyìí pé wọ́n pa kò sẹ́ni tó dá síkú wọn ìjọba ọ̀rá yóò sì tó ń ṣe o ìjọba ọ̀rá yóò sì tó ń ṣe kí ni tó ń ṣe o. tọ́wọ́ ni tí wọ́n bá pọ́ gbogbo àwọn àlùsí náà ti bẹ̀rẹ̀ lé kí sọ́wọ́ adógun lẹ̀ ni ọ̀n lọ gbógun ṣé ká torí ẹ̀sìn lọ lè jà ni. yé ni pé wọ́n kú tiẹ̀ tán bẹ́ẹ̀ nù tiẹ̀ tán bẹ́ẹ̀ nù o. gbogbo àlìbáyé tó ní wọ́n pa ọ́ ìkẹ́kẹ́ òṣè jáfàrù ìjọ wọn wá pa òun pẹ̀lú ní kírun àwọn ìjàmọ́ jáfàrù ní ọlọ́run ní oníwọ̀ ìbò náà ní apá ó ní aládùúgbò rẹ̀ ní àṣùgbà tó jáfàrù ń bẹ́ẹ̀ àti dòrè yi, gbogbo ayi, ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni ìtí ń lọlé rẹ̀ ní sísẹ́nì kankan gbọ́mọ ni ni ṣé ẹ̀yà sí ni nǹkan kan ò torí ẹ̀ ó ti ọlọ́run ní kó kó yá fi ẹ̀ ìyẹn ni tọ́ba ayé onímọ̀ ẹgbẹ́ rẹ̀ báyìí. ìtókùnse pẹ̀lú mi gbogbo yínà lẹ́mọ̀ ìbá wa sí yà ilẹ̀ ní iná ìbí kírun pẹ̀lú ẹ̀ kí ló wá ṣẹlẹ̀ gbà wọn pátá ìgbó ọjọ́ kẹta ajọ́ náà wọ́n padà lọ lè dìgbò ọkọ̀ tún la ni táàtì ẹ̀rọ pípa yàtọ̀ ní ìgbò ni wọ́n fi pa torí ó ṣe pàtíwá kan òun náà mọ aláṣẹ mi táàmọ́ bá fà ọ̀rọ̀ ọ̀tí kí mo fẹ́ sọ ọlọ́run kó yá fi àṣejù yìí sẹ́ ẹ̀dáwọ́ ti Albani ti Zaria ta ni wọ́n torí ẹ̀ pa torí wọ́n bá pọ́ gbogbo súnà ilé ni àwọn wo ni sọ́ra ààrẹ ọmọ Ògbómọ̀ṣọ́ yìí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má ẹ má rìsíkì láìfún yín ìtọ́nà bá wí ni ẹ wí wàlá tàkúlú alàláì mọ́lá tààlàmù èmi kìlọ̀ fún ọnu Albani náà kí ni tí wọ́n ti rẹ̀ sáyà kí ni wọ́n pa wọ́n ti ta ni wọ́n pa nítorí ẹ̀ ta ni wọ́n mú tẹ̀yìn alùsùn náà nù nínú àwọn oṣù fi jẹ́ wọ́n ti mú jàbárù sínú àtìmọ́lé nìsín oṣù fi wọn ló dìde kó wọ́n dé wọ́n tún mú un náà. ìdí àgbẹ̀jẹ̀ láti mọ́lé nìsín àwọn táwọn mọ̀ táwọn lè kí la mọ̀ kọ̀ndíṣàn tó wà kí ló torí ẹ̀ ṣẹlẹ̀ èyí tí bàbá yìí sọ fún yín nù tí mo lánàá ṣe Muhammad Abi Musla sọ pé ẹ ṣe pẹ̀lẹ́ ẹ má dantí agbára yín kò ní ká. yá lálẹ́kìtáàbì látàkìlú fìdí nìkan. yá alálẹ́kìtáàbì àwọn tí wọ́n ń pera wọn ní alùkìtáàbì ti pera alùsùnà alàzínà tùsàmọ́nà àǹfùsàkùn alùsùnà ọlọ́run sọ pé ẹ má kọjá àlà níbi ẹ̀sìn yìí o wàlá. látàkìlú fìdí nìkan gẹ́rà lẹ́hàkì. ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل. ẹ má sọ yìí nì Yusufu tó dá gbogbo nǹkan lẹ̀ wọ́n kú pa náà ni ìlú yóò torí ẹ̀ dàrú ní Maiduguri alùsùn náà ni wọ́n padà pa ni ìgbà àṣejù rẹ̀ bẹ̀rẹ̀ lẹ́ni ẹ̀ sára yín sáàmù gúrò wọn tún mọ sáyé lọ ni àwọn wọn tún fẹ́ dìbò nísìnyí tàbí pẹ́ ń dà lóru mòdírù sì sọ fún yín pé ẹ má yìí kí boko tó ṣẹlẹ̀ nílẹ̀ haúsá yìí boko haram kó ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá ọ̀nà bó ṣe gbà ṣẹlẹ̀ náà lẹ́yìn bẹ̀rẹ̀ yìí àwa tá à ń bẹ́ yín la mọ̀ ibi tó bá pọ̀ nísìn àwọn kó wọn làwọn bọ̀ gbẹ̀sán tágbára wọn bá ka mọ́ wọn bọ̀ lè dá wàhálà lẹ kí ló bẹ̀rẹ̀ boko. bó ṣe bẹ̀rẹ̀ nílé haúsá yìí genesis nu ìwọ ti wá kú tán nísìn o pé lọ dá lẹ̀ tó ti ní gbogbo ẹ̀jẹ̀ rẹ o ti fi kọ́rùn gbogbo mígbà ní àwọn oṣù náà tẹ̀blíkì ìjọ tó sì bẹ̀rẹ̀ rẹ̀ àwọn kọ́ṣà rẹ asra Bilal nílẹ̀ wo lọ́hùn e ẹ̀mọ̀ pé ẹ̀ hámọ̀ bàbá òun tẹ́ ẹ̀ bẹ̀rẹ̀ sí lọ yẹ bu pé tí sọ fún pé wù ọba dá ń bẹ̀ ní kẹ́ ẹ̀ tún nígbà ẹ̀ ń sọ bí ìgbà pé ẹ̀yin tún ní màkà tó lọ. ó yìí fún yín yí pé àwọn tí wọ́n ní bí tí yà ń ṣe bẹ̀rẹ̀ kò sojú rẹ̀ ó sojú àwa a sì ayáṣà rẹ̀ àmọ́ fìtínà tàà sí wọ́n yìnbọn lẹ́kùnlé mi tó ní agbára abáwọn gbé mo fẹ́ kọ́ ní wáyà rẹ̀ nísìnyí wọ́n mọ̀mọ́ ilé mi káàkiri kí n sọ bó ti gbàsẹ́lẹ̀ gá ilọ̀ ń bá bọ̀ yìí o ọlẹ́yìn ṣe boko àmọ́ fẹ́ dá boko lẹ́ẹ̀ mọ́sálà olóòtú ti pé bá pọ́ kí gbogbo èyí ó dìde gbogbo ẹ̀jẹ̀ ara ṣíṣú náà omi kọ́ ilé ilé ìlú yóò ní sinmi á sinmi ìwọ ni kọ́ ọmọ para rẹ mọ́sálà tẹ́ ń jà sí ní sinmi èdá sí o ìdí wà kí ti ṣẹlẹ̀ níjẹ́ oyé ọ kéèké bí okòó yìí tó jòkó sí mẹ́lẹ́ tó pé gbogbo nàìjíríà ti nínú èyí tí wọ́n dálẹ̀ sáríà tàwọn onísúnà nù tàwọn onísúnfí mo ti sọ yín sọ tàwọn oníṣíà kẹ́mọ́ ni mo fi síbì kan tọ̀wáìfù ni tàwọn oníṣíà níjọ́ tí sẹ́sẹ̀ kìí ti bẹ̀rẹ̀ rẹ̀ nísìn ṣe bó oní tí wọ́n ṣe fún wọ́n wólé rẹ̀ wọ́n pa ìyàwó rẹ̀ wọ́n pọ̀ ọmọ rẹ̀ ṣé Kàdúnà torí ẹ̀ dàrú ni kí ló dàrú bẹ́ẹ̀ èmi tè nísìn lábẹ́ ìjọba gbogbo eléyìí nísìn inú yín dùn ìgbésí àwọn parẹ́ wọ́n mú wọ́n lù wọ́n lálà sí ẹ̀ nígbàtí ìsara yín kò sáré òye kankan ọwọ́ àrò pé bí wọn náà bá kú àròyé kankan tí wọ́n sí èmi lè ní sọ fún ọ. èyí tí wọ́n ṣe fún sẹ́ńsẹ̀ kí ní sinmi ti lálà sí rẹ̀ kọ́lá bí wọ́n nígbà wọn sọ ọ́ lẹ̀ ní sọ báláǹsì mọ́ ni tí ń tẹ́tì wọn pẹ̀lú rani kí ni wọ́n rí ṣe nísìnyí. tó ti kó sọ́jà jọ tí ti ń bẹ́ gíjà tí ń sọkùn sókè tí ń bẹ́ tí ń kí ló rí gbogbo àwọn jàmọ́ rẹ̀ wọ́n ṣe kí ló wọ́n ti túká gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀mọ́ wá ṣe dáwà tó lágbára yìí lẹ́ni kí gbogbo èèyàn tẹ̀lé ikú ológun ẹ̀ ti gbà kankan kọ̀rọ̀ ni èyí tó jójú ọ̀rọ̀ nu ètí ìwáyé kí àwọn láwọn ọ̀tá sì rí ẹja mo rí wàzírì ẹgbọ́n náà tóbi mo rí wàzírì láti wo tó ní gbogbo fáìlì yín lọ́dọ̀ bẹ́ẹ̀ bá bá ṣe ju wá olówó ògbè jáde èmi ń retí èyí o àmì èmi náà nígbàgbọ́ sí kọ́bẹ̀ ò lè pọ́n lérí ni gbogbo wàhálà tẹ́ ń ṣe irọ́ ń pa ẹ mọ́ kó wa sí wàhálà kí ló wá yàtọ̀ sí ti ṣé Habibu Wallahi tí wọ́n sọ nísìnyí ike tí wọ́n fún wa lára sí pé ẹ má jẹ́ kó kó ṣẹlẹ̀ torí náà ọ̀rọ̀ alùsùnà yìí pẹ̀lú tẹ̀blíkì ẹ lọ paná rẹ̀ if not yóò padà lídì síbi boko ẹ sì jẹ yálàyàyà àwọn tó dáná yìí ní àyínà sí wọn kojú iná dì sí ẹ dáná ìtagbára yóò ní ká àwọn ẹ̀kọ́ hijack ẹ̀mọ́ yín lọ́wọ́ wọn wà lálàsẹ̀ ìlú yín bọ́n bá sì wá lálàsẹ̀ ìlú yín bí wọ́n ti gbà lálàsẹ̀ ilẹ̀ àríwá yìí ẹ̀mí yóò bó ní gbà o torí ẹ lẹ́mú ìdààmú rẹ̀ bíi tiwọn ẹ̀yin ẹ̀mí yóò sì yí ẹ ti fẹ́ràn gbádùn ẹ̀mí yóò gbé o ìtẹ́fẹ́sẹ̀ yẹn àwa la mọ̀ tí ìṣẹ̀lẹ̀ níyà yìí mo kìlọ̀ fún yín gẹ́gẹ́ bí ọmọ ya yín kẹ́ ẹ gbọ́ mi ẹ pera yín kẹ́ padà síbi tí yín ṣé àbíbò ń pè yín sí ipe ta láṣejù yìí ẹ̀yọ́ kò mẹ́ ẹ má kọ̀ndẹ́mù ẹnì kankan ní tí máa ń ṣe tí ọba dáa ìní ẹ sọ fún èyí tó bá dáa kẹfì múlẹ̀ ibi tọ́nà lóhùn ọgbàánu amákẹ́kẹ́ gbogbo ẹ̀yà alùsùn náà ẹ pèrè ayé jọ ẹsẹ̀ kí kàṣà láyìlá ẹ má tẹ̀lé ayé rẹ o ikú jífà lẹ́ni tí o ọ̀kan nu nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ kejì nínú tí bàbá pè yí sí lára contribution wọn nínú màtòye fórílẹ̀-èdè láti pẹ́kẹ́ lájú nínú community iná ni ṣé ìgbò tí wọ́n di Nàìjíríà ó yẹ kí mùsùlùmí wọ́n bá wọn ṣe àbí ó bá wọn ṣe. ṣé àyùb lọ kọ́kọ́ sọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ yìí ti pẹ́ ipa àyíká ògbéra ká ní kí ni ó ká mọ̀ wọ́n ràn àwọn kan ṣe fàtiwá láàrin yín ipe rárá kọ́dà ẹnìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ dá sí lẹ́yìn yìí náà ipe ẹnìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ bá jẹ́ ajásígbò torí pé gbogbo democracy tí wọ́n ṣe kèfèrí ni yínníkà tí wọ́n ṣe kèfèrí ni igbá ni kèfèrí ni ẹ wá fẹ́ ká ògbéra jíjọ́ tó bá tó kàn yín níjọ́ lẹ́ tó wá mọ̀ tí ó kàn yín àndé yufagun níjò ilẹ̀ tó mọ̀ tí ó ṣe kí ni o tí ọkàn yìí nígbàtí bàbá ò sí ta mọ́ nísìnyí tí wọ́n lọ lè sinmi àwọn kan padà wá ń dájọ́ tí bàbá ń dá nísìnyí pípẹ́ kò yẹ káká ó gbéra o wọn ó lò tán àyíká ó gbéra yín gan nísìnyí ní Ọ̀ṣun state christian christian ticket ni ọ̀rọ̀ muslim muslim ticket náà ṣé muhammadu abibu láìsí kí ni ọ̀dá sí ẹ lórí youtube ẹ lórí kíní gbogbo ẹ ni wọ́n dá sí láti lè ẹ̀ láti yín ilé ẹ̀ tọkọtìrà haliyan lásìkò tá a wáyé hadisan lérí ọ̀rọ̀ kí mùsùlùmí gbọ́dọ̀ bá patisipéètì bí ọ̀rọ̀ ọ̀gbò ká mọ́ dọ̀mọ́ lẹ́yìn dr sirajudeen asa yìí náà tó wà ń bẹ wọ́n tó ń bú un náà nísìnyí o bí a ti ń bú ṣé muhammad habibullah lánàá Dr. Asra ni wọ́n tún bú lónìí lérí wàsàtíyà bí wọ́n ti ń bú lérí ọ̀rọ̀ èyí tí mo kọ́kọ́ sọ ti tẹ̀blígì àtàlùsúná wọ́n bá wọ́ rẹpẹtẹ kò sí tó òfin gbé tán wọ́n tún bú lérí ọ̀rọ̀ síyáṣá àwọn èèyàn ń fún yín láǹkà yìí tó jiná ṣé lẹ́yìn ní ètò sàálùsúná ni ẹ̀ dáhùn ni ṣé dọ́gbọ́n sọ́lájú ní nasa ní ètò sálùsúnà nígbàtà bá ní ṣe Muhammad Habibullah kìí sálùsúnà kò mọ̀ kéwú kò mọ̀ gbá kò mọ̀ awo ìwíkíwì ní wí ṣé léyìí náà ní sí náà ìwíkíwì náà lọ́wọ́ tó ń wí. ibi mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nu ẹni tí máa ti ń sòdodo nísìn wọ́n lọ́dọ̀ wí mo máa tún gbọ́n mi náà nísìn wọ́n tún máa wí tèmi náà. òdodo ọrọ ọmọ ìyá àsọkúsọ àálùsúnà lélẹ́yìn náà o tẹ̀sí gbà lára yín bẹ́ẹ̀lẹ́ kéhùn sàódì sàódì lòun náà ti parí tiẹ̀ kẹ́ ẹ mọ̀ pé òdodo kìí yàtọ̀ bí ló bá lọ lógún ọdún ìjọ kan òdodo ọba ní tó ń tọ̀ ń sọ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rú yín rí gbogbo ẹ̀yin yòókù tẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí lè rí ṣe sí tẹ́ ń bú mùdírù lánàá tẹ́ ń ṣe pé tẹ́ ń gbogbo ẹ̀ tẹ́ ń gbá tẹ́ padà wá di pé gbogbo ẹ̀ di mọ́ra wọn ẹ̀fí bá débi tẹ́ bá dé ṣé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nísìnyẹn ṣé ẹ sùn ni ṣé ẹ sùn ni pàmò amáyà kan ń dámúrè yìí mílíkà lè kàtí wàyí ní ká là á tààbà alẹ́ ní náà ṣe tó ọ̀la mi. wàmàmáyà kún ìdámúre ìmìnirẹ́kàlẹ̀ kọ́tẹ́. ẹlẹ́ẹ̀kẹta nù ní ọ̀rọ̀ muslim muslim tíkẹtì yìí náà wọ́n dá sí intellectually táàtì ẹ̀ tí mọ̀ pé muslim muslim tíkẹtì wọ́n gbé kalẹ̀ wọ́n ti wò ó lọ́jọ́ iwájú pé ó lè rí bẹ́ẹ̀ wọ́n sì mú mọ́ra wa ìmọ̀ràn wọn náà lápadà ń lò náà nísìn ìwọ tó bá níbẹ̀ kọ́ ni kò já mọ́ o ara ẹni tí ó ní kò sí nǹkan ara ti ń senu ẹlẹ́ẹ̀kẹrin ọ̀rọ̀ lọ́rọ̀ àwọn asù yìí lọ́rọ̀ àwọn asù yìí torí bí iṣẹ́ àmọ́mọ́lá àbíbílá ti ń dá sọ́rọ̀ ẹ̀sìn ní ń òṣèlú wọ́n ń education wọ́n já rí i pé àwọn méjèèjì ló lẹ́bi ìjọba lẹ́bi tiẹ̀ àwọn asùn náà lẹ́bi tiwọn kálukú sì gbọ́dọ̀ tún wá ibi tí ọba dá sí lọ́dọ̀ rẹ̀ kí nǹkan tó lè ṣe kí ni o tó lè balance ṣé kò ṣe kankan nu ẹlẹ́ẹ̀kaàrún láàárọ̀ yìí ni mo wá rí òun ní fi parí ẹ̀ láàárọ̀ yìí ni mo rí yàn òun lọ̀rọ̀ àwọn ẹlẹ́hà àbàdàn ẹ̀ sì gbọ́ lọ́n tóbi àwọn ẹlẹ́hà àbàdàn àròyé yìí tó ti bẹ̀lẹ̀ o tí bàbá ń sọ fún yín pé ọ̀rọ̀ ẹ̀ háíhá yìí tẹ́ ẹ fẹ́ mọ́ ló bẹ́ẹ̀ ti ń lo ìkè kan yìí ní Nàìjíríà. ẹni rara ọkàn torí pé ẹ̀sìn ló wà àwa lóhùn pé inú ẹ̀sìn kọ́ wà àmọ́ bẹ́ẹ̀ ti ń ṣe yìí àwọn nǹkan nǹkan gbọ́dọ̀ gbá wájú kó tó kàn yìí ìtọ́ yẹ kọ́ ní kẹ́ kọ́kọ́ ṣe tẹ́ fẹ́ máa fún ní aṣọ tẹ́ dàbò wọn lérí ẹ fún ìdí wọ́n mú ẹ fún wọn ládàbí tí wọ́n mọ̀ lò pẹ̀lú àwọn èèyàn ẹ fún wọn in tó wí fún yínú tẹ́ ẹ̀ fi sọ pé ní ọ̀dà ìjábọ̀ sí nínú Islam àgbékalẹ̀ ni bọ́lọ̀ ti ní kí àgbékalẹ̀ tí wọ́n mọ ni wọ́n ṣe kí ni o wọ́n fi wí àmọ́ ń gbàtẹ́ yìí finú tí ọ̀dà gbọ́ ẹ̀fún túmọ̀ mi ẹ̀ta lókìtì ló fi di ọ̀rọ̀ yàn ìjọ mi ní máa sọ yìí kí ni jẹ́ kọ́rọ̀ ọmọ tà sí ara wọn bí yẹn bá sọ̀rọ̀ tí ọba kílíà ọ̀rọ̀ mi tí ọba kílíà ní tọba finú tó dágbọ́ ó tún sí tọba finú tí ọ̀dà gbọ́ ó sì mọ́ mi lọ́rùn torí kẹ́yìn ò lè máa lò ó lọ nísìnyí mo ti sọ yìí nísìnyí bẹ́ẹ̀ ló bí ọba wí òun náà ti sọ̀pọ́tì àbá rẹ lórí ọ̀rọ̀ jáwù ó ti sọ̀pọ́tì àbá rẹ lórí ọ̀rọ̀ jáwù ó ti ní jáwù sí kèése súnà kò sínú Islam si inú ọ̀rọ̀ tí mo sọ yìí yi njade ń jáde ń bẹ kò jáde ń bẹ ìtọ́ jáde ń bẹ ni mo sọ fún ọ pé àwọn àbàdàn wọ́n ti bẹ̀rẹ̀ sí complain ayé akàbílà kaola ọwọ́ alọ́lẹ̀ kó wọn jáde nísìn ìtẹ́ ẹni ò sí ọwọ́ àfihàn yìí ọwọ́ àfihàn yìí láàárọ̀ yìí ni mo rí àwọn tẹ́lẹ́lẹ́ àkíyèsáàrú tẹ́lẹ́ bí ọ̀pá wọn àwọn ilé ayé náà ni wọ́n ń fẹnu ara wọn sọ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lérí mẹ́díà kọ́dá àwọn náà fi rinlẹ̀ ipa ẹni tí ń ṣàgbèrè bẹ́ẹ̀ nínú àwọn tẹ́lẹ̀ ibi tí ń pa ipe òun ṣàgbèrè èyí tó yẹ kò sí wọ́n ní graduate sí bẹ́ẹ̀ náà wọn degree holder mẹ́mẹ́ èyí tó gbèbú mẹ́mẹ́ wọ́n sì tì wọ́n mọ́lé ó ti wá sọ àwọn náà wọ́n wá ń complain nísìn èmi ò fẹ́ dájọ́ apá kan torí kò sínú ṣe sí mi àbí kí wọ́n á support ẹnìkan èmi yìí fẹ́ sí èyí tí mo fẹ́ sọ pé zọ́ọ́hìnrà yìí kí lápè fẹ̀nómẹ́nà ìtaari kí ló bíi in tó bí ni pé n tí mọ̀ọ́lánà Muhammad Habibullah ṣàkíyèsí wa sí ipò yẹ ká kọ́kọ́ ṣe lára àwọn ọmọbìnrin yìí tá a ṣe ló lídìí síbẹ̀. sẹ́lẹ̀ àánìkan lè bí ń pa ni ẹlẹ́ àánìkan kẹ́ bí ń pa lórílẹ̀-èdè yìí àwọn ṣe wá fò jáde ẹlẹ́ àánìkan lè bí ń pa ẹnìkan ẹlòmí ò ní ẹni tí ìṣẹ̀lẹ̀ àárín òníyàwó tẹbi palẹ kí ló yí káwọn yìí wọn ó fò bóde èyí ni kẹbi ra yín tí wọn ò fi bà sí rí yín tí wọn fi lè máa dúró lójú kámẹ́rà báyìí kí wọn máa rojọ́ ọ̀rọ̀ èyí tí wọn ń rò tó dojú ti Islam yìí mo dá ìbéèrè padà sọ́dọ̀ yín ẹ máa lọ fèsì kásákásá lẹ́rí o késekése ṣe kíni o ń bọ̀ èyí tẹ́ ẹ̀ rí wọ́nì ni ọ̀rọ̀ àwọn obìnrin yẹn kẹ́ ẹ padà ń bẹ̀ ẹ lọ nísàtúnṣe tó bá yẹ kí kẹ́ ẹ tó bọ̀ èyí ló gbogbo obìnrin kó wíìnì o gbogbo tọkùnrin tẹ́ ẹ lọ tẹ́ ẹ rò pé wíìnì nísìn ẹ àwọn tí ó tú àṣírí lóde o kọ́lá bóbi ti sọ̀rọ̀ ń bẹ̀ náà ló ti pé hé èyí tó dasọ borí ìtò démọ́ra tí ọkọ rẹ̀ démọ́ra lé ìkẹ́ kékeré kọ́ tẹ́ ẹ bá jẹ òkun àwọn ẹlẹ́hàyọ̀ ọjà tẹ́ ẹ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe properly lójú ọ̀nà ibi tí bàbá yìí fi sọ fún yín ẹ máa retí tí ó ṣẹlẹ̀ lọ́la ìsúrù díẹ̀ lọ́gbà. àwa là á kàn kan ju ọlọ́wọ́ dájọ́ rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí dájọ́ torí ìwọ̀n tó wà ní ọ̀dájọ́ ló ti kí n mọ sọ yìí etí wàá fi parí ẹ̀ Ènìké fún bàbá wa ní sùúrù bí wọ́n ti ń wòran yìí náà ní kí wọ́n wòran o gbogbo èyí náà ti ṣẹlẹ̀ sáà nẹ́bí náà rí tọ́lọ́ ní ká nábì ọmọ bànú jẹ́ kí ni wí àyà náà. fọlá yá zun kàkọ́ olùhàn. إنا نعلم ما يسرون وما يعلنون ẹgbẹ̀rún kan báyìí náà bá nẹ́bì láyé tí ọmọ bá nínú jẹ́ tọ́lọ́wọ́ pé gbogbo tí wọ́n sọ ní mọ́jọ́ bọ́ nínú jẹ́ kí èèyàn ó dìde nísìnyí kó láṣẹ kankan kí ni ìbànújẹ́ tèmi mẹ́ ìwọ náà múra kọ sọ tó bá ṣe tó bá a náà lọ káwá tó ọ̀la ya olùhún. ẹ bá yẹ yìí ń kọjá wa tí ó wàá dúró tà ní fi ṣe iná nálàmú máa yù sí rọ. ọlọ́run ni tí wọ́n ń wú jáde òun wọ́n kàn fẹ́ fi wúra wọn san ni ní ti ń bẹ lẹ́mìí wọn ó jù bẹ́ẹ̀ lọ bí wọn bá rí tó wí máa ń pa àyàn kò sí tí wọn ní wí kò sí tí wọn ní wí láti fi bàálù kọjẹ gbogbo aspect tèmi tọ̀ lọ yìí nísìnyí ibẹ̀ gan lọ́rọ̀ wa ọ̀rọ̀ ọmọbùnà nǹkan kékeré ni contribution tí a bá ní wò fún ọ ní credit ìgbé eléyìí nǹkan kékeré ni èyí tó ga jù gẹ́gẹ́gẹ́ ní intellectual credit tẹ̀ fún wọn yìí kẹ́ ẹ gbà pé wọ́n wọ́n liberate yín ẹ fẹ́ gbà àṣìṣe lẹ́ ń wá tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. wọ́lá zuru kalẹ̀dì iná yusáárín ọ̀hún náà fèrè kò fòrè. gbogbo ẹni tí bá wá ń tara lọ bí kèfèrí ìtàn pé kèfèrí nírú yàyín náà ni pé kọ́ ọmọ sàìmórí ọ̀rọ̀ kọ́ ọmọ sàìmórí wà kọ́ ọmọ sàìmórí rẹ kọ́ ẹ pé gbogbo tó ọmọ la àṣẹ ọlọ́run ní tẹ́sán ni kò ní owó ọlọ́run ọba la àwọn kan ti ṣèyí lánàá يريد الله ألا يجعل لهم حظا في الآخرة. ọlọ́run ní gbogbo tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ bá ń ṣe yìí láyé ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ wọn ọlọ́run ẹ̀ nígbà kankan bẹ́ẹ̀. ولهم عذاب أليم. ọlọ́run ní nǹkan díẹ̀ tẹ́ ẹ mọ́ lọ́wọ́ tẹ̀bí dé àyè lóore lọ́yẹ kẹ́ ẹ mójútó bẹ́ẹ̀ bá ṣe yẹ rírí nǹkan kan mú dé àyè àìrí nǹkan kan mú dé àyè yóò sì wá padà wá ní ilá lọ́dọ̀ ọlọ́run torí pé ọlọ́run ẹni tí ó mú nǹkan kan dọ́dọ̀ rẹ̀ ìyà ń bẹ fún un ẹ ṣọ́ra ẹ̀yin èèyàn ẹ ṣọ́ra ẹ má máa fẹnu sátẹ̀ ní kejì yín bí máa ń wí fún èyí tó bá da ẹ lò èyí tí ò bá da ẹ yọ kó ń bẹ̀ àmọ́ kẹ́ ẹ mọ wá bẹ́ẹ̀ ṣe gbé ṣubú kẹ́ ẹ mọ wá bẹ́ẹ̀ ti dojú ẹ̀ ní kẹ́ ẹ mọ wá bẹ́ẹ̀ ti ṣe kò sí nǹkan kan tẹ́ ẹ rí bẹ́ẹ̀ o àsárà tẹ́ ẹ rí bẹ́ẹ̀ náà ní tẹ́ ẹ rí lọ yìí. yá ayé rasúlù. àwọn ẹlẹ́yàá wá pé wọ́n tó lọ́ fáwọn wá mílíọ̀nù kò gbé bóde kò gbé bóde àwọn fẹ́ rí wá mílíọ̀n rẹ o ojú wa tì wọ́n náà bọ̀ bá gbé wá mílíọ̀n jáde fún wọn wọn làwọn ń tọrọ ọ̀ràn lọ́wọ́ ẹ wo táwọn ọkùnrin tá a kóra wa sí lọ́dọ̀ àwọn obìnrin torí náà àwọn tó ti lọ àwọn àti wá ìyọ́nú àwọn èèyàn mo ti wá rí pé yóò lé sí kí ni kò ní bá àwọn èèyàn náà kọrin kí mọ̀ ní àyìn akọrin ikima nínú orin tí padà sọ̀rọ̀ rẹ̀ lọ́la nínú orin tí bẹ́ẹ̀ nàìjíríà tó jẹ́ orin ikima náà ní fi parí nínú àwọn orin tó yẹ kẹ́ mọ gbọ́ kọ́là bílù mẹ́mẹ́ ìlú títẹ́ mẹ́rin lè kọ́ pọ̀ ń sọ pé kọ̀sọ́gbọ́n tó lè dá kò sí síwá tó lè wù kọ̀sọ́nà tó lè gbà tó lè fi táyé lọ́rùn ó lè dá kò síwá tó lè wù. ọ̀ṣọ́nà tó lè gbà tó lè fi táyé lọ́rùn bó ilé ayé fúgbà díẹ̀ ní ọmọ aráyé ẹsẹ̀ rẹ̀ o. ilé ayé. farabalẹ̀ kírísítẹ́nì lọ́kọ́ ẹbí ní sòbe àmọ́ kí máa pọ̀ bí ọ̀rọ̀ rẹ̀ òun náà kọ́kọ́ kọ sáàmù lẹ Yorùbá fún wa ká tó dàgbà lọ́la ní jìkẹ́ ní gbogbo ẹ̀ tọ́lọ̀ lè gbé tàkà wá ìtàn jù á lágbára padà láti wá padà wá lè ka bí tínà tọ́ wa ìtàn ìtàn ìtàn ọmọ adáwà pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ kí ló fi bẹ̀rẹ̀ rẹ̀ ẹ ń lọ ẹ ń lọ bó ti rìn síwájú díẹ̀ ọ̀pàdé àdàmà ẹ̀dá ọmọ aráyé ó ní à ìwọ wà lérí kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ rẹ̀ rìn ọmọ sí sá kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀fẹ́ pa kẹ́tẹ́kẹ́tẹ́ ni ètò lọ ètò lọ bàbá sọ̀ka ìrírí kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ ọmọ sí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ lọ ẹ lọ bó ti rìn síwájú díẹ̀ ṣe é bàbá ògbó èjì sọ yìí náà àwọn adámọ́nà kì í ṣe fún mòjúrú àwọn náà ni gbogbo tí mòjúrú ṣe yìí kọ̀tẹ́ lọ́rùn ẹ lọ ẹ lọ ẹ lọ bó ti síwájú díẹ̀ bó tó pàdé àdàmọ̀ ẹ̀dá ọmọ aráyé ọmọ mẹ́lẹ̀ háù ah, bàbá rìn nílẹ̀ ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ sóye báyìí lẹ́sẹ̀ kan tó bẹ́ẹ̀ ètò ńlá ètò ńlá ilé ayé mo gbàgbé ẹ̀mí o ọmọ aráyé ẹ̀sìn kò sí wa tó lè wá kò sọ́mọ́ tó lè rẹ̀ kò sí rẹ̀ tó lè rẹ̀ tó lè fi táyé lọ́rùn o ilé ayé fún gbàgbé ẹ̀mí o ọmọ aráyé ẹsẹ̀ rẹ o. bàbá mo kí orí yìí ni kẹ́ ẹ máa gbọ́ kẹ́ ẹ máa jẹun bàbá ẹ máa gbọ́ ẹni wọ́n bá yín wá kí wọ́n gbé sígbèrí kí wọ́n máa pílè rẹ̀ fún yín ẹ tó bá lè máa wú kó máa wú bó bá lè máa fẹ́ kọ́ máa fẹ́ tí ẹ bá ti wájú láàárọ̀ káwọn ajá yìí ọba yìí sọ sókè sí sókè kẹ́ máa gbọ́ pé kò sọ́gbà tó lè dá kò sí wá tó lè kú kò sọ́gbà tó lè nà tó lè rí táyé lọ ilé ayé fúngbà díẹ̀ màláyé ẹsẹ̀. ẹ má rárò kan lérí wọn ẹ má rí tiwọn rò wàláyé ẹ ti àwa kì í kú sẹ́ díẹ̀ ni mo sọ yín tó mọ padà wá sí ní ètò èmi ti jí mo láàárọ̀ yìí bẹ́ẹ̀yàn bá ti bẹ́ẹ̀ pé àpàtẹ́sẹ̀ kan mi nígbà yìí mo ti mọ̀ pé kọ̀sọ́gbọ́n tó lè dá. kò wá tó lè rú kọ̀sọ́nà tó lè mọ̀ tó lè fi táyé lọ́rùn ilé ayé kó gbàdí ẹni èmi ò rí ti yín rò ẹ̀ lé fún mi lápàtẹ́sẹ̀ wà láyé kéré ẹ̀mí lò kọ̀sọ́gbọ́n tó lè dá kò sí wa tó lè wù kò sọ́nà tó lè tó lè fi táyé lọ́rùn ilé ayé mo gbàdí ẹni ọmọ aráyé ẹsẹ̀ rẹ̀ ilé ayé mo gbàdí ẹni ọmọ aráyé ẹsẹ̀ rẹ̀ ilé ayé mo gbàdí ọmọ aláyé ẹsẹ̀ kọ̀sọ́gbọ́n tó lè dá kò sí wá tó lè rú kọ̀sọ́nà tó lè gbà tó lè fi táyé lọ́rùn o ilé ayé fún pàdéyẹ ni ọmọ aláyé ẹsẹ̀ ilé ayé fún pàdéyẹ ni ọmọ aláyé ẹsẹ̀ rẹ̀ o subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin